Fowóṣadé Adéfẹ́wá Victoria lórúkọ mi ọmọ onílẹ̀ tó máa ń tẹ̀ jẹ́jẹ́ àjèjì àtẹ̀ gírígírígírígírí ọmọ onílù ni mímí ò fẹ́ kó tú àwọn tó ń bá mi gbé àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ o ẹ jẹ́ kí n tiẹ̀ kíra mi délé màá mi lẹ́yìn ó tó jọ mẹ́ta tẹ́ ẹ̀ bá tí ì kíra yín tí mo ṣe fẹ́ máa kíra mi délé màá mi ẹ̀yin inú ẹ̀ dìde dúró kẹ́ ẹ máa yí sọ̀tún kẹ́ ẹ máa yí sósì kẹ́ ẹ tiẹ̀ tún wora yín dáadáa látòkè désàlẹ̀ kẹ́yìn náà wá kíra yín ìyẹ̀rú ọ̀kín ni màámi ń jẹ́ o ìyẹ̀rú ọ̀kín ọmọ ọlálọ́mí ọmọ ọlọ́fàmọjọ ọmọ abíṣijókọ ìjà kan ìjà kan tí wọ́n ń jà lọ́fà nílé ọlálọ́mí ó ṣojú ebè ó ṣojú porolóko ìbáṣojú ọlọ́fà ìbámàlà wọ́n tẹ bá wo oríkì màámi àti oríkì ilé bàbá mi ẹ rí i pé àlàáfíà ló gbẹ̀yìn méjèèjì àlàáfíà yẹn náà ni mo á fi wọlé tí mo fi kí n káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán lẹ́ni pẹ̀lú èmi Fowóṣadé Adéfẹ̀nwá the only Fowo of Lagos another Fowo of Lagos is a counterfeit hey, Orísun làgbà àwa ni bàbá ẹ wò ó ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wo Orísun ẹ mọ̀ pé ní Orísun nìkan lẹ́tí ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo àwọn eré àgbéléwò tí wọ́n fi ẹ̀rọ tó múnádóko yà àti àwọn òṣèré tí wọ́n yanrantí àwọn òṣèré tó jẹ́ wípé tẹ́ ẹ bá ń dárúkọ òṣèré ní ìgboro ẹ mọ̀ wípé yes òṣèré ni wọ́n ní tòótọ́ àti àwọn ohun tó jẹ́ pé ó jẹ ojú ní gbèsè gẹ́gẹ́ bí ohun èlò tí wọ́n lò ṣé ti ilé ni ṣé ti ọkọ̀ bọ̀gìnì ni àbí àwọn aṣọ aláràǹbarà tí wọ́n wọ̀ nínú ẹ̀ bákan náà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn nìkan lẹ ti ní àǹfààní láti máa gbọ́ àwọn orin lọ́lọ́kan òjọ̀kan ṣórin tí àwọn bàbá wa ni orin àwọn ìyá ńlá wa ni tàbí yálà àwọn orin tí àwọn ọmọ ìgbàlódé kò tún wá tán síbẹ̀ o bákan náà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́kan òjọ̀kan bíi tèmi Orísun nìkan lè ti máa ní àǹfààní láti máa wò ó àwọn ọ̀rọ̀ wo la máa ń wá gbé wá àwọn ọ̀rọ̀ tó ń ṣí ilé sí àwọn ọ̀rọ̀ tó ń fúnni ní òye àwọn ọ̀rọ̀ tó máa ń ṣí ọkàn ẹni tí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ayé àti lẹ́yìn òdì Orísun tẹlifíṣàn nìkan lẹ́tí ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fún ìdí èyí ẹ má gbé kúrò níbẹ̀ Orísun nìkan òun ni kẹ́ ẹ máa gbé sí. ẹ wo lórí ètò mi lẹ́nìí àlejò kan gbangba àlejò gidi gbà àlejò tó jẹ́ pé tẹ wá ń gbọ́ tẹ wá ń gbọ́ òkè mi ì tí ì ní sọ fún yín ẹ tiẹ̀ ní sùúrù mi ò ní ṣe kíni mi ò tí ì ní sọ fún yín ọ̀rọ̀ ńlá kan la fẹ́ yànnàná lé lórí a wá pín àwọn ìbéèrè yẹn kí bí ọ̀nà bíi márùn-ún bíi mẹ́fà àwọn nǹkan kan wà tó jẹ́ pé èmi gan tiẹ̀ tí ì mọ̀ lẹ́ni ni màá mọ̀ ni màá ní òye nípa iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ̀yin gan ò tí ì mọ̀ tó jẹ́ pé bóyá tẹ́lẹ̀ nígboro ẹ ti ń sọ nǹkan tí kò yẹ kẹ́ sọ lẹ́ni lè máa gbọ́ ètò jẹ́ òkodo ọ̀rọ̀ ṣùgbọ́n o ẹ má jà ládàáni kan jẹ́ o ẹnu ẹ̀kùlé ẹ̀pẹ̀ tó bá wà ń bẹ̀ wá ẹ pé àwọn èèyàn yín lẹ́yọ kọ̀ọ̀kan lórí ẹ̀rọ ìbánisọ̀ pé à fowó of Lagos ti wà lórí ẹ̀rọ mọ́ọ̀máwòrán Orísun TV o pé mo tún ti gbé e dé lẹ́nìí mo gbé e dé ní òdìdí ẹ wò ẹ tí mo pé à ẹ máa wọ aṣọ tí fowó of Lagos tó bó ṣe ń dázò èmi náà kọ́ lẹ́yìn Ọlọ́run lẹ́yìn Orísun TV ìbílẹ̀ Vogue òun ló tún kàn àwọn ni bàbá bákan náà gbogbo àwọn ẹ̀ṣọ́ mi ẹni bó ṣe níwọ̀nba demi accessories ni o gbogbo yín pátápátá ẹ ṣe ẹ kú tọ́jú mi ẹ wò ó ẹ farabalẹ̀ ọ̀rọ̀ ti wà níkàlẹ̀ ṣùgbọ́n kó tó di pé a lọ gbọ́ rọ̀ lẹ́nu àlejò mi mo fẹ́ kẹ́ jẹ́ ká lọ gbádùn orin méjì yìí àkọ́kọ́ ijó labalábá látẹnu crayon ẹlẹ́ẹ̀kejì tá a pè ní kẹ́ńkẹ́ látẹnu wàndíkà ó yá ẹ̀já dókè lọ mò ń bọ̀ ẹ kúlé ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí fàájì ọ̀sán pẹ̀lú ìmọ̀mọ́ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfẹ́wá Fowó of Lagos. mo sọ lẹ́ẹ̀kan mo ní gbàtà bá dókè lọ́n tá a bá padà dé mo ní àtẹ̀mí àtàlejò mi àlejò mi gbangba ẹja ńlá ẹja tí ò wọ́pọ̀ láwùjọ ẹja ni a máa dìjọ dé. àlejò mi ti wá wà ní kalẹ̀ báyìí o tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa àwọn eré àgbéléwò eré sinimá àti àwọn nǹkan tó jẹ́ ìdojúkọ àti ọ̀nà àbáyọ ṣùgbọ́n ṣáko tó nípa mẹ́nuba gbogbo eléyìí ẹ jẹ́ kí àlejò mi kí yín ká dẹ̀ gbọ́ nǹkan díẹ̀ ráńpẹ́ nípa òfin wọn àlejò mi ẹ bá mi kí gbogbo ara lé. bẹ́ẹ̀ ni ẹ kú ilé ni à ń kí ẹ̀yin ará ilé orúkọ tèmi ni ọlátúbọ̀sùn ọ̀tayẹmí olùdarí eré CEO Demolat Films and Demolat School of Performing Arts nílùú èkó ń bí àlejò mi ti sọ orúkọ wọn ọlátúbọ̀sún ọ̀tàyẹmí tí wọ́n jẹ́ movie producer movie director àwọn náà dẹ̀ tún máa ń ṣeré wọ́n tún máa ń jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ láti kọ́ṣẹ́ nípa eré orí ìtàgé ni eré ti sinimá ni tàbí yálà eré àgbéléwò tó ẹ jẹ́ ká gbọ́ nǹkan díẹ̀ nípa arákùnrin wa bọ̀sún ọ̀tàyẹmí ó yá báwo gan lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Hmm. ọjọ́ náà bí àná mo darapọ̀ mọ́ eré orí ìtàgé ní ọdún 1999 ní ọ̀dọ̀ ọ̀gá mi Kúnlé Mark Tòkunbọ̀ tí àwọn èèyàn mọ̀ ní Dẹ̀jọ Túfúlù kí Olúwa kó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. àti wípé iṣẹ́ eré orí ìtàgé mo máa ń direct mo máa ń coordinate mo dẹ̀ máa ń produce àwọn iṣẹ́ tí mo yàn láàyò lórí eré orí ìtàgé ọ̀hún nìyẹn. Hmm ó dáa ní àtìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ṣé ẹ ti gbàmì ẹ̀yẹ kọ̀ọ̀kan rí ìtàn wọn ń pè ní award. ah ìyẹn ò lóǹkà hmm. a ti gba awọ́ọ̀dù lóríṣiríṣi a ti gbà nílẹ̀ a tún ti gbà lókè òkun. ẹ mọ̀ pé kéèyàn tó lè gbàmì ẹ̀yẹ dájúdájú ó ti ṣe iṣẹ́ takuntakun ó ti ṣe dójú ọ̀mì tán ni ah ẹ̀kan sára sí eléyìí iṣẹ́ ló ṣe. ó yá ẹ jẹ́ ká wá lọ síbi ọ̀rọ̀ ti èmi gangan. ìbéèrè mi àkọ́kọ́ lélẹ̀ àlejò mi òun náà ni wípé kí ló fà á tàbí kí ló dé tó jẹ́ pé eré tí àwọn Yorùbá tiwa gangan tí wọ́n ń ṣe tàbí tí wọ́n ń yà ó yàtọ̀ tí tí àwọn tó kù wọ́n ń yà àbí kọ́ kúkú sọ pé ẹ ọmọ àyà kan àgbéléwò ẹ kò lè lọ sí sinimá kí ni nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀. ẹ nǹkan tó fà á pọ̀ èyí àkọ́kọ́ òun ni wípé gbogbo wa pátápátá la fẹ́ di producer ní àwọn ibòmíì àbí ní àwọn òkè òkun gan pàápàá tó jẹ́ pé wọ́n ṣe ilé tó ń ṣe eré orí ìtàgé àwọn kan wà tí wọ́n máa ń parapọ̀ tẹ́ bá ń wo àwọn fíìmsì àwọn eré orí ìtàgé yẹn máa rí pé eré míì èèyàn márùn ló máa jẹ́ alákòóso eré náà. tí wọ́n pa owó pọ̀ tí wọ́n pa owó pọ̀ tí wọ́n fi yà tí wọ́n fi yà tí ọkàn wọn dẹ̀ papọ̀ sọ́nà kan a máa ń ṣe bẹ́ẹ̀ náà bí àwọn mẹ́rin àwọn méjì wọ́n parapọ̀ ń pé àwọn fẹ́ ṣe iṣẹ́ gidi. Hmm àmọ́ ní apá ibi tí àwọn ó kù díẹ̀ káàtó yẹn wà èmi mo fẹ́ ṣe tèmi nìkan ìwọ ṣe ti tiẹ̀ lọ́tọ̀ kí ìwọ ṣe ti tiẹ̀ lọ́tọ̀ mo fẹ́ dá ṣe kan sọ pé èmi nìkan ni mo ní yorùbá dẹ̀ ní àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjẹwọ́ kò gbẹ́rù dórí tí gbogbo a parapọ̀ ẹ mọ̀ orí tútù wọ́n ní. Eh, two heads are better than one orí méjì ó dájú orí ẹyọ kan lọ àwọn nǹkan tí ó máa ń sábà ń fà òun nìyẹn. Hmm. òun lẹ ti gbọ́ yẹn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tá a bá wo àwọn bàbá wa tí wọ́n ti di olóògbé tó jẹ́ pé àwọn gangan ni wọ́n pilẹ̀ eré Yorùbá àwọn bàbá wa olóògbé Hubert Ogunde àwọn bàbá wa Adelove tá a bá wo ọ̀nà tí àwọn gbà tí wọ́n fi lọ́lẹ̀ tí wọ́n fi pilẹ̀ eré Yorùbá bóyá ti orí stage ni o bóyá ti sinimá ni o ìgbà yẹn gan ṣé sinimá gan ti ti wàṣà àmọ́ àti eré ṣá tá a bá wo ọ̀nà tí wọ́n gbà yẹn àti ọ̀nà tí wọ́n ń gbé gbà especially àwọn directors ó ti ó yàtọ̀ àbí ṣé kò rí bẹ́ẹ̀ lójú tí ní kí ló fà á ó rí bẹ́ẹ̀ tí ẹgbẹ́ wa association wa tí wọ́n jẹ́ tampan tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ lóòrèkóòrè àti ní gbogbo ìgbà nítorí láyé ìgbà yẹn tí èèyàn bá kọ́kọ́ fẹ́ darapọ̀ mọ́ àwọn eléré ó máa kọ́kọ́ máa lọ sí riaza wọ́n á máa kọ bó ṣe máa máa ṣe àmọ́ ní ìsinyìí ẹlòmíì akọ́dé lénìí a fẹ́ act lénìí a fẹ́ kópa lénìí a fẹ́ di ìràwọ̀ náà lénìí tí ò dẹ̀ ní ìmọ̀ kankan nípa ẹ̀ hmm. so àwọn dàrẹ́kítọ̀ yẹn náà ebi ebi ń pa àwọn ẹlòmíín inú wọn kò jẹ́ kí làákàyè wọn sọ àmọ́ a ní ọ̀pọ̀lọpọ̀ dàrẹ́kítọ̀ tí wọn ò ń gba ìgbàkúgbà wọn kì í gba àwọn nǹkan yẹn láàyè ẹ mọ̀ pé kò sí bó ṣe lè rí ó máa kù sí ibì kan náà àwọn ibi tó kù sí yẹn náà àwọn olórí wa àti àwọn aṣíwájú wa wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ láti dẹ́kun àwọn nǹkan wọ̀nyẹn. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí òun náà ni wípé tá a bá wò lénìí bóyá èèyàn kan ní owó ẹ̀ tó fẹ́ produce fíìmù ẹ̀ ó wá lọ bá dìrẹ́tọ̀ kan pé ẹ Mr. Bosun ẹ̀yin ni mo fẹ́ kẹ́ bá mi yaṣẹ́ yìí o ó wá dọ́dọ̀ yín ẹ wá ní ah kíní yìí bó ṣe fẹ́ kó rí kò lè yẹ kó rí bẹ́ẹ̀ tẹ wá wò pa jẹ́ kí n dá a padà ṣé tiẹ̀ ti ṣerú ẹ̀ rí. <laughs> mo ti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹlòmíì gan tó lówó ẹ̀ lọ́wọ́ tí ó gbé eré wá tí mo rí pé ìtàn yẹn kò kójú òṣùwọ̀n a máa ní láti gbé ìtàn míì kalẹ̀ tó máa jẹ́ kí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ tẹ́ni ẹ bá wá yarí ọ̀tẹ̀ máa sábà yẹn lómi máa ń yarí pé irọ́ o ìtàn tòun yẹn gangan kò dẹ̀ sí nǹkan nínú ìtàn yẹn èmi tí n bá fẹ́ gba eré mo máa ń wo ibi tí eré yẹn ń lọ mo máa wo nǹkan tí ó máa padà wá sí ọ̀dọ̀ mi mo máa wo nǹkan tí àwọn èèyàn fẹ́ sọ nípa ẹ̀ mo máa wo ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ bí bá rí pé eré yìí tá a bá ṣe eré mi wà tá a bá ṣe nísìnyí inú àwọn èèyàn máa dùn nísìnyí wọ́n máa wò bọ́ tó bá dọjọ́ ọ̀la ó máa padà bàyàn lórúkọ jẹ́ hmm. irú àwọn eré bẹ́ẹ̀ tí bá bẹ́ni tó ní sọ tó bá ní irọ́ àfi pẹ́pẹ́ sí nǹkan tó fẹ́ ṣe gangan ni lọ bá ẹlòmíì o èmi ò lè ṣe é o mo ti ṣe dáadáa mi ì lè káyè ìgbà tí mo ti ṣe. ó dáa ìbéèrè mi ẹlẹ́kẹrin lélẹ́yìí bó ṣe wá gbé kúrò lọ́dọ̀ tìyín yẹn tẹ́yìn sọ pé ah rárá tó bá ti fẹ́ ká ṣe nǹkan tó tọ́ lórí ẹ̀ má bínú gba script ẹ̀mí ò ṣe tó wá gbé lọ fẹ́lòmíì lẹ́ni yẹn gbà kó ṣe é ṣó yẹ kó rí bẹ́ẹ̀ irú dìrẹ́kítọ̀ yẹn ṣé wọn ò fi jófin ni àbí wọn tiẹ̀ ní òfin kankan tó ń guide against irú nǹkan bẹ́ẹ̀ yẹn. mo ti sọ ní ẹ̀ǹkan yẹn bó ṣe bó ṣe ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n ń ṣe eré náà ló ń ṣẹlẹ̀ sáwà director náà nítorí pé a ní association àwọn chairmans wa àti àwọn tí wọ́n jẹ́ olóyè àwọn náà ń ṣiṣẹ́ lórí ẹ̀ tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ta bá pè wọ́n pé à ẹ wá nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ o ó dẹ̀ máa kọ́ àbùkù bá ẹgbẹ́ wa wọ́n máa ń gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìmí gan tó bá jẹ́ pé ìgbà tó ń yaṣẹ́ yẹn la rí la rí ta bá fẹjọ́ sùn wọ́n máa ń dá iṣẹ́ yẹn dúró kí wọ́n lè ṣe àtúnṣe ẹlòmíì máa ṣe àtúnṣe ẹlòmíì máa fi ilẹ̀ bẹ́ẹ̀ pé òun ò ṣàtúnṣe òun ò ṣe but wọn ò ní jẹ́ kí iṣẹ́ yẹn kó wá sí ọ̀dọ̀ tiwa mọ́ ẹyin ẹ mọ̀ àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ orí eré orí ìtàgé yìí wọ́n pọ̀ wọ́n ti pọ̀ jù àyà gbé lọ another organization míì láti lọ ṣe ìjìyà máa ń wà fún àwọn èèyàn bẹ́ẹ̀ ní association ti tọ̀dọ̀ títí wa. Okay nísìn ẹ sọ nǹkan kan pé association mi association kan ẹ má bínú o ṣé ẹ̀yin tẹ̀ ń ṣeré tíátà ṣé wọ́n ti pín ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni. wọn ò pín ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ mọ̀ bí ó dàbí bá ṣe láwọn òṣèlú ta ní APC okay. ta ní PDP ta ní Labour Party SDP bí ọ̀rọ̀ iṣẹ́ tiwa náà ṣe rí nìyẹn association tó bá ń mú mi ẹgbẹ́ tó bá ń mú mi ni máa darapọ̀ mọ́ ẹgbẹ́ tí bá rí pé ó ń ṣoríire jù ni máa darapọ̀ mọ́ so èyí tó ń ṣoríire jù tí mo dẹ̀ rí wípé wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọ ẹgbẹ́ òun lèmi darapọ̀ mọ́. kí wàá lórúkọ ẹgbẹ́ yẹn. tampan la máa ń pe orúkọ ẹgbẹ́ títí wa. tampan ọ̀dà ìtẹ̀yìn wà nìyẹn. bẹ́ẹ̀ni. àwọn ẹgbẹ́ mi wo ló ti wà apart from that tampan a ní ambassador okay. a ní one love okay. a ní antp uh-huh. a ní agn. òdì márùn-ún. wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn kan tí mi rántí. Hmm. a jẹ́ pé ẹ̀yin olólùfẹ́ mi ó dàbí pé nǹkan kan wà tí ò wa mọ́ o antp ní gbogbo ayé mọ̀ àjẹ́ wípé ó ti wá ń pín sí bíi ọ̀nà bíi mẹ́fà báyìí kí ni nǹkan tó ṣokùnfà pínpín yẹn ẹ kò ṣe pé nǹkan tó ṣokùnfà pínpín náà wà bẹ́ẹ̀ bí ó ṣe wípé ẹ mọ̀ kò sí bó ṣe lè rí tí ẹgbẹ́ kan bá wà àwọn kan máa wò pé ah nǹkan tí mò ń múlẹ̀ fún àbí tí mò ń bá wọn sọ wọn gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ẹ jẹ́ káwa kan náà kúra wa jọ ká dá títí wa lẹ̀ láti lè mú ìlọsíwájú tó dẹ̀ dálẹ̀ ìlọsíwájú á dé àwọn mìíràn á tún wò pé ah àwọn ikán tó máa ti lọ dá tiwọn lẹ̀ lọ síwájú máa ti ń dé bá wọn jẹ́ káwa náà lọ dá tiwa lẹ̀ má jẹ́ ká lọ darapọ̀ mọ́ wọn torí a máa fẹ́ tò sí ẹ̀yìn wọn hmm. àwọn náà lọ dá tiwọn náà lẹ̀ ìdí tó fà á tí oríṣiríṣi ẹgbẹ́ tó fi wà nìyẹn. a jẹ́ wípé ibi tí èèyàn bá dé dúró ibẹ̀ ló máa ń mọ̀ dé ọ̀pọ̀lọpọ̀ àlejò mi tó wá sórí ètò lénìí òun ló tún jẹ́ ká mọ̀ wípé kò tí kí ń ṣe ANTP nìkan tó àlejò mi Ọlátúbọ̀sún Démọ́lá Ọ̀tàyẹmí wọ́n sì wà níkàlẹ̀ pẹ̀lú mi àtẹ̀mí àti ẹ jẹ́ ká dókè lọ nígbà tá a bá padà dé a tún wá gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ bóyá ẹ já dókè lọ bọ̀. ẹ kúlẹ̀ ẹ káwọn padà sórí ètò wa ètò yìí fàájì ọ̀sán pẹ̀lú èrò wọn yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Fowó of Lagos so àlejò mi sì wà níkàlẹ̀ Ọlátúbọ̀sún Démọ́lá Ọ̀tàyẹmí CEO Démọ́lá's Performing School of Arts. Mm-hmm ìbéèrè tí mo tún wá fẹ́ béèrè lélẹ́yìí kí ni nǹkan tó fà á tó jẹ́ pé gbogbo àwọn directors yẹn àti gbogbo association tí wọ́n ní kò sí ìṣọ̀kan tó ń pè ní unity kò sí láàrin wọn. Hmm. ọ̀ràn ńlá lẹ bèrè yẹn ẹ mọ̀ wípé kò sí bí association ṣe lè wà kò sí bí ẹgbẹ́ ṣe lè wà kò sí bí ìjọ ṣe lè wà tí kò ní sí àwọn ọ̀bàyéjẹ́ àbí àwọn ọ̀dàlẹ̀ níbẹ̀ hmm. àwọn ọ̀dàlẹ̀ ẹnu wa àwọn náà nìyẹn. Hmm. àwọn ni ó fà á tí kò fi sí ìṣọ̀kan láàrin yìí kò dà tá a bá dẹ̀ wò ní tòótọ́ <laughs> ọmọ ẹ̀yìn bàbá wa gan láti pilẹ̀ bọ́n ṣe jẹ́ méjìlá yẹn a sì rí ìkan àbí méjì tó jẹ́ júdásì láàrin wọn ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí ah tá a bá wo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tíátà yìí ti Yorùbá ìpàápàá ah ẹ pọ̀ <laughs> ẹ jẹ́ kí n sọ pé ẹ ti pọ̀ jù ó dà kí ló wá dé tó wá fi wá di pé láàárín oṣù kan ojú tẹ́ ẹ̀ tiẹ̀ rí rí etí tẹ́ ẹ̀ gbọ́ rí wàgbà òun náà ti ṣe fíìmù ó ti di producer ó ti di actor ó ti di actress kí ló dé ṣé kò sí eh, rules and regulations tó ń guide ẹni kí ló fà á tó wá tíṣẹ́ yẹn gan tó wá fi wá sọ́ọ́ di nǹkan tó jẹ́ pé pàápàá eré ti tíátà ti Yorùbá yìí ó ti wá di irú wá ó ti di ògiri wa kò tiẹ̀ sọ́wọ́ kankan fún èrò wa pọ̀ ńbẹ kí ló ṣẹlẹ̀ kí ló fà á. Ehm, nǹkan tí mo tún lè sọ wípé ó fà òun náà ni eh, ẹgbẹ́ oríṣiríṣi tó wà nítorí ẹgbẹ́ ìtèmi wà tí a pè ní tampan yìí wọ́n ń ṣe àkóso gbogbo bó ṣe ń lọ lọ́tún àti bó ṣe ń lọ lọ́sì but àwọn míì wà jẹ́ pé tó bá délé nì tó bá ti fẹ́ ṣe é tí àwọn ẹgbẹ́ yẹn bá dìde pé kò tí ì tásìkò kò yẹ kó ṣe báyìí àwa ní irọ́ mi kì í ṣe ọmọ ẹgbẹ́ yín o ọmọ ẹgbẹ́ bíi báyìí ni mí ọmọ ẹgbẹ́ ẹni tí ò bá dẹ̀ kì í ṣe ọmọ ẹgbẹ́ wa a lè fún lọ́rùn ẹ lè rọmọ ẹgbẹ́ wa kan kó dé léènì kó lóun fẹ́ produce léènì òun fẹ́ ṣe kinní kan léènì ó máa kọ́kọ́ tọ ìgbésẹ̀ tó yẹ kó tọ̀ ló máa tọ̀ àwọn nǹkan tó yẹ kó ṣe ló máa ṣe àwọn ibi tó yẹ kó rẹ́gísítà sí ó máa rẹ́gísítà sí bẹ́ẹ̀ kó tó di wípé ó ṣe ohunkóhun. a jẹ́ pé tá a bá wo nǹkan tẹ́ sọ sí pé ó máa gbé ìgbésẹ̀ àwọn ìgbésẹ̀ tẹ́ sọ yìí kí ni àwọn ìgbésẹ̀ yẹn ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ máa darapọ̀ mọ́ eh, association okay. so from association ó ma darapọ̀ mọ́ group okay. so group yẹn ló ti máa kọ́ ẹ̀kọ́ bí ó ṣe máa kọ́kọ́ ṣe lórí eré ìtàgé group yẹn ló máa fún ní ẹ̀kọ́ bó ṣe ń produce bọ́n ṣe act èyíkéyìí tí o bá fẹ́ darapọ̀ mọ́ ń bẹ̀ nítorí association wa a ní tampans guild of director okay. a ní tampan guild of producer okay. a ní tampan guild of sound okay. a ní tampan guild of editor gbogbo nǹkan tí wọ́n ń ṣe nídìí iṣẹ́ orí la ní guild ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ so àwọn nǹkan yẹn àwọn ẹni yẹn ló máa darapọ̀ mọ́ tó máa máa fún ní ẹ̀kọ́ irọ́ ṣe é báyìí irọ́ ṣe báyìí bó ṣe yẹ kó ṣe ni ẹ̀dẹ̀ mọ̀ pé ẹni tó bá gbọ́ ẹ̀kọ́ níbi tó yẹ kó ti gbọ́ àà irú ẹni bẹ́ẹ̀ ló máa ń dágájíá. Hmm. ẹni tó bá gbọ́ ẹ̀kọ́ níbi tó yẹ kó ti gbọ́ irú èèyàn bẹ́ẹ̀ ló máa ń dágájá tó túmọ̀ sí pé á ya eré àgbéléwò tó ní ìtumọ̀ tó bá jẹ́ pé ti sínímà náà ló fẹ́ yà á yà tó ní ìtumọ̀ ìyẹn ìkan ìbéèrè mi kan tí mo wá wà tí mo fẹ́ béèrè àwọn fíìmù kan wà tó máa ń pè ní ti sinimá àwọn kan wà tó máa ń jẹ́ àgbéléwò ṣé òfin kankan wà tó sọ wípé ẹ má máa ya ti sinimá o fíìmù tẹ́ bá fẹ́ yà ẹ lè yà ní ti àgbéléwò ẹ lè yà ní ti sinimá ìtòhùn yìí ni àbí ṣé òfin kan wà tó sọ pé fíìmù tẹ́ bá fẹ́ yà ẹ gbọ́dọ̀ yà ní standard tó gbọ́dọ̀ wọ sinimá because tá a bá wo àwọn tó kù yín gbogbo fíìmù wọn tó bá ń yà ní gbogbo ìgbà standard tó lè wọ sinimá ni wọ́n á tún lo àwọn òṣèré tó tó tó tó tó máa fún eré yẹn ní ìtumọ̀ ohun gbogbo àwọn irinṣẹ́ wọn gan ó máa jẹ́ irinṣẹ́ tó múnádóko of course a mọ̀ tẹ̀yìn kankan pé àwọn nǹkan tẹ̀yìn máa ń lò tẹ̀wá fi ya ṣẹ́yìn àwọn irinṣẹ́ tó múnádóko ni àmọ́ tá a bá wò nǹkan tí mo sọ yẹn ṣe yé mi. ìbéèrè tẹ̀bìrì yẹn dùn mọ́ mi nínú gan-an Eh, a lè fi ẹni tó kó owó tó fẹ́ fi kọ́ eh, ojúlé mẹ́wàá fi wé ẹni tó kó owó tó fẹ́ fi kọ́ duplex ìyàtọ̀ ẹ̀ wà gedegbe sinima kò sí òfin kankan tó gáìdì pé irọ́ dandan dandan o gbúdọ̀ ya sinima dandan dandan o gbúdọ̀ ya àgbéléwò àwọn tí wọ́n fẹ́ ṣe eré yẹn àwọn olùdarí àti àwọn alákòóso àwọn náà máa ní lọ́kàn fúnra wọn pé nǹkan tí mo fẹ́ ṣe àwọn báyìí ni mo fẹ́ ṣe é fún ibi báyìí ni mo fẹ́ gbé e lọ ẹni tó bá dẹ̀ sọ pé ibi báyìí lòun fẹ́ gbé e lọ ẹni tó bá fẹ́ ya sinima ó ti mọ iye tí òun gbúdọ̀ ní lọ́wọ́ ẹni tó bá fẹ́ ya àgbéléwò náà ó ti mọ ìkan tóun gbúdọ̀ ní lọ́wọ́ ẹ mọ̀ pé àwọn kan wà wọn ń ya sinima bọ̀ àgbéléwò wọn débẹ̀ bá ń bẹ̀ ni àwọn tó ń ya sinima náà àwọn kan náà wà tó yẹ pé sinima nìkan náà ń yà wọn kì í ya àgbéléwò nǹkan tágbára wọn gbé òun ni nítorí kò ń ṣe especially cinema kò kí ń ṣe owó kékeré cinema máa ń ní ṣe pẹ̀lú irinṣẹ́ pẹ̀lú àwọn eré àwọn òṣèré àti àwọn òṣìṣẹ́ hmm. bí a ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn náà tí eh, èèyàn bá kójú òṣùwọ̀n àwọn tí wọ́n kójú òṣùwọ̀n náà náà máa pè é hmm. tí èèyàn bá kójú òṣùwọ̀n àwọn tó kójú òṣùwọ̀n náà náà máa pè é hmm. ìyàtọ̀ ọbẹ̀ ọ̀hún ni hey àlejò mi ọlátúbọ̀sún adémọlá ọ̀tàyẹmí gbogbo nǹkan tá a ti wá sọ kalẹ̀ yìí bó ṣe di irúwó ògìrì wá ẹ jẹ́ ká ya eré kan kó jẹ́ ti àgbéléwò jẹ́ ká ya kan kó jẹ́ standard ti sinimá tó jẹ́ pé àwọn director náà wọn ò ní ìṣọ̀kan ipa wo gan ló ti wá ní lórí àwọn eré wa. ah ipa tó ti ní pín sí oríṣiríṣi. Hmm ó dẹ̀ ti fa àwọn àkóbá díẹ̀díẹ̀ àbí àwọn ìdádúró díẹ̀díẹ̀ fún iṣẹ́ wa àmọ́ èyí tó níṣe jù níbẹ̀ ni pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé àwa kan tí a sì ń ṣe eré yẹn ní ojú òṣùwọ̀n tí amúlòkùkù dùn gẹ́gẹ́ bí iṣẹ́ ta fi ń bọ́ ẹbí ta fi ń bọ́ ara àjẹkúbàjẹ́ ìkan tí ó ti ṣe ah ó pọ̀ but association náà náà sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ lóòrèkóòrè ní gbogbo ìgbà lójoojúmọ́ ni wọ́n máa ń fi àyàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí gbogbo àwa tí a jẹ́ director especially àwa director nítorí pé director tí eré bá da ọwọ́ olùdarí ni tí eré bá bàjẹ́ náà ọwọ́ olùdarí náà ni tó nítorí ẹ̀ ẹgbẹ́ tampa wọ́n ti ẹ̀ ń ṣiṣẹ́ yẹn gan-an ni tẹ́ pé àwa directors every weekend ni wọ́n máa ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ní orí whatsapp group wa tí a máa fi jọ ń sọ tá a bá rí mistake wọ́n máa wọ́n máa capture mistake yẹn wọ́n máa send ẹ̀ sínú whatsapp wa wọ́n máa níta ló direct ẹ̀ pé kàn wá ẹni tó direct ẹ̀ tó bá ti wá wọ́n á pè sí platform wọ́n máa máa bẹ̀rẹ̀ sí ní bèrè question kí nìdí tó lè fi rí báyìí kí ló dé tó ṣe eléyìí báyìí kí ló dé tó ṣe eléyìí báyìí ó jẹ́ kí àwọn ènìyàn kọ́ bẹ̀rẹ̀ sí ní kóra wọn jọ láti ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe kí ìlọsíwájú kó lè dé tẹ́ bá wo àwọn sinimá wa náà lẹ́nujọ́ mẹ́ta ìyàtọ̀ ti dé hmm. ìyàtọ̀ ti dé ìyẹn eré àgbéléwò gan-an ní sítórì o ní yíyà o ní àwọn òṣìṣẹ́ o ní àwọn òṣèré o lẹ́nujọ́ mẹ́ta ìyàtọ̀ yẹn ó ti dé gan-an ni. ẹ jẹ́ kí wọ́n á béèrè ìbéèrè bẹ́ẹ̀ ṣe sọ pé association yẹn ó ń lọ bíi mẹ́rin ó ń lọ bíi mẹ́fà ṣó mìnì wípé ANTP kò lè future nínú fíìmù tí Tampan bá ṣe. gbogbo àlà ń future. ok ẹ ń ah, lora yín àti Tampan eh, àti Tampan ni àti gbogbo wa jọ ń ṣe àmọ́ tó bá ti ń dín pé àwọn kan ti fẹ́ ẹ mọ̀ pé kò sí ni a máa ní àwọn tí wọ́n àwọn ilé tí ikún tí wọ́n bá ti wá ń kọ etí ikún ibẹ̀ náà ti máa ń sọ pé mi ń ṣe ọmọ ẹgbẹ́ yín ẹ̀ lè pàṣẹ fún mi bọ̀ tó bá dé pé a fẹ́ ṣiṣẹ́ ẹ mọ̀ pé ọ̀nà fún òun nà lọ́rùn ẹgbẹ́ wa ẹ bá sọ fún wa rí pé tí àwọn báyìí bá pì ẹ̀ má bá wọn ṣe nǹkan tí wọ́n sọ fún wa ni pé tó bá pì ẹ̀ tó bá jẹ́ pé iṣẹ́ gidi ni torí pé iṣẹ́ yẹn da lọ ìwọ fúnra rẹ ló máa mọ̀ tíṣẹ́ ò bá dá ibùkún jọmọ ẹgbẹ́ wa gan ló pì ẹ̀ torí pé iṣẹ́ yẹn ò da correct ẹ̀ tẹ́niyàn ò bá ti gbọ́ Eh, correction jókòó ara ẹ jẹ́ ìwọ náà má lọ ṣe iṣẹ́ tó máa bà lórúkọ jẹ́. Hmm. tí ẹni yóò bá ti gbọ́ correction hmm. jókòó ara ẹ jẹ́ má lọ ṣe iṣẹ́ tó máa bà ẹ́ lórúkọ eh, ẹ má bínú yóò tẹ nílò pé eh, ẹ association ẹ má bínú chairman mi lágbájá báyìí pè mí síṣẹ́ iṣẹ́ yẹn ò dẹ̀ da ẹ bá mi dá sí i hmm, ìwọ fúnra ara ẹ ló máa mọ̀ ẹ mọ̀ tí wọn bá fẹ́ tí wọn bá gbé oúnjẹ dání tó ń jẹ bá ti bàjẹ́ òun yẹn máa mọ̀ tó o wá kù sí lọ́wọ́ pé ah oúnjẹ yìí o ṣé kí n jẹ ni o kí n má bàa fowó mi ṣòfò ni o hmm. àbí kí n dàánù hmm. kí n lè ní ìlera àbí kí n jẹ ni o kí n wá padà lọ sí hospital lọ́tùnla ni kí n lọ kówó dà bẹ́ẹ̀ ni o kí n wá lọ máa náwó ẹ̀hẹ́n ó wá kù sí lọ́wọ́. tó ee eh, ìyẹn náà ti dá ẹ̀yin gẹ́gẹ́ bíi director ó kí ni ọ̀nà àbáyọ tàbí ìmọ̀ràn tẹ́ gba àwọn èèyàn àti gbogbo àwọn tó ń ṣe sinimá tó máa wá jẹ́ gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti lè dojúkọ láti lè borí gbogbo ìdojúkọ lọ́tún lọ́sì tá a máa fi padà rí géènì ìfilọ́lẹ̀ lẹ́gẹ́sì tí àwọn bàbá wa Hubert Ogunde Adelove àti tí bàbá mainframe gan táwọn gan ṣì ń tọ̀ táwa náà máa fi padà torí ìlànà. ìmọ̀ràn ẹyọ kan ṣoṣo péré ni tí ó dẹ̀ rọrùn òun ni wípé kí oníkálukú wa ká mọ nǹkan tá à ń ṣe hmm. kí ó wà lọ́kàn tiwa náà pé àwa náà fẹ́ ya eré orí ìtàgé bó jẹ́ àgbéléwò ni bó jẹ́ sinimá ni a fẹ́ ya nǹkan tí àwọn èèyàn náà máa ma sọ nípa ah, ẹ pé ah eré tí lágbájá ṣe eré yẹn máa dùn ó eré ní ọjọ́ bíi mélòó sẹ́yìn wọ́n fi àwòrán iṣẹ́ tí ọ̀gá wa ọdún adékọ́lá ṣe wọ́n fi ránṣẹ́ sí orí platform tá a wà tí a jẹ́ directors guild kò sí ẹ̀dá àlàyé kan tí wọ́n ṣe ah congratulation congratulation congratulation <laughs> nítorí pé kí ni iṣẹ́ yẹn ó dáa wọ́n lo àwọn ènìyàn tó yẹ kán lò hmm. iṣẹ́ yẹn kẹ̀dẹ̀ rèé kò tún ṣe pé wọ́n yà á nílẹ̀ yìí nìkan wọ́n yà á nílẹ̀ yìí wọ́n tún yà á lókè òkun iṣẹ́ yẹn wà ní Netflix gbogbo èèyàn náà ń kí wọn pé ah congratulation àwọn kan náà ni wọ́n pè wọ́n sí ní o wípé hmm. congratulation congratulation so kí gbogbo wa náà ká fi ọkàn pọ̀ sọ́nà kan kí a lè ní tẹ̀síwájú kán lè gbogbo èèyàn lè máa kí àwa náà pé congratulation. tó ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àlejò mi yẹn ọlátúwọ̀sán démọ́lá ọ̀tàyẹmí ceo démọ́lá school of performing arts wọ́n ní wípé ẹ jẹ́ kí a ṣe nǹkan tó yẹ ká ṣe ká bá lè ṣe é kó lè dáa kí àwọn èèyàn kan bá lè kí wa wípé congratulations tí àwọn Yorùbá máa ń sọ wípé ẹ kú orí ire tó ìmọ̀ràn kẹ́yìn tí wọ́n fẹ́ kẹ́ bá mi gbà fún àwọn tó jẹ́ pé wọ́n ní ah wọ́n ti wọ ìgbẹ́ à kò lè wọ́n láì kí bọ̀dá yẹn nu fíìmù dẹ̀ máa ń láì bá ṣe máa tó ah bọ̀dá Adémọ́lá ló direct fíìmù èmi náà dẹ̀ fẹ́ máa direct ẹ bá mi fún àwọn yẹn ní ìmọ̀ràn káfíńyẹn kó gbà ti eléyìí gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí tó fẹ́ máa ṣe nǹkan tí à ń ṣe yìí ìmọ̀ràn ṣínpín báyìí náà ni wọ́n ní tí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ ẹ jẹ́ kí a mọ nǹkan tá à ń ṣe tá a bá mọ nǹkan tá ẹ má jẹ́ ká sọ pé ọ̀làjú ọ̀làjú náà wà nù nǹkan tó tún ba nǹkan jẹ́ mo ti gbọ́n mo ti dàgbà jù mo ti ṣe kinní kan jù mi ì lè kúnlẹ̀ mo lówó mi lọ́wọ́ náà mi ì lè kọ́ṣẹ́ mọ́ o lè sọ fún mi pé nǹkan báyìí ni mo mọ nǹkan tí màá ṣe bá gbàlagbà ni mí ah. Eh, ìyá mọ́mì eh, mọ́mísí mi my grandma ọmọ ń sábà ń sọ nǹkan kan wá ní ìwé kò ka ọgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká fọgbọ́n ṣe ká lè délẹ̀ ìlérí ká lè délẹ̀ ayọ̀ ẹ ṣé. tó àlejò mi ẹ ṣe kúkọ torí pé a pè é lórí ètò fàájì ọ̀sán ẹ̀dẹ̀ dá wa lóhùn lẹ́ẹ̀kan tó ẹ ṣe púpọ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráalé bákan náà ẹ bá mi sọ ẹ̀rọ orúkọ yín lórí ẹ̀rọ ayélujára ti Instagram bákan náà orúkọ yín lórí ẹ̀rọ ayélujára ti Facebook ẹ bá mi sọ fáwọn olólùfẹ́ yín tó máa. ẹ ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ní orí ayélujára ti Instagram òun ni Demolat Films. Demolat Films alákọ̀ọ́pọ̀ ni s ló gbẹ̀yìn ẹ̀ Demolat Films ìkejì ni Demolat underscore school underscore of underscore performing underscore art ìyẹn ni ti ìyẹn ni ti eh, àwọn tí wọ́n fẹ́ kọ́ṣẹ́ then ní orí Facebook orúkọ mi gangan ni mò ń lò Ọlátúbọ̀sùn Ọ̀tayẹmí ni mò ń lò ní orí Facebook. tẹ́ ẹ bá ti wá kàn sí wọn lórí ẹ̀rọ ayélujára yẹn tẹ́ ẹ dẹ̀gbà ẹ̀yin náà fẹ́ máa kọ́ṣẹ́ tíátà tẹ́ ẹ bá ti kàn sí wọn níbẹ̀ ẹ pàdé ẹjọ sọ̀rọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan tó àlejò mi ti lọ lórí ètò ẹ ṣé púpọ̀ èmi ṣì ń padà bọ̀ ẹni sùúrù mi lọ ẹ kúlé káwọn padà sórí ètò wa ètò yín fàájì ọ̀sán pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín the only fowó of Lagos ẹ̀wẹ̀ má gbàgbé o láì sí ẹ̀yin kò sí fowó of Lagos ẹ̀yin náà lè ń bá wa ṣe láì sẹ́yìn gan kò sí nǹkan tó ń jẹ́ Orísun tẹlifíṣàn torí pé kí ni ẹ̀yin lè ń gbé wa débẹ̀ ẹ̀yin lè ń jẹ́ kó ṣeé ṣe fún wa ẹ̀yin làbá máa kí o ẹ̀yin lẹ̀kẹ́ máa kí wípé ẹ ṣé ẹ kú ìtọ́jú wa ẹ kú ìfẹ́ wa mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní àlejò tí mo gbé wá fún yín mo ní òun ló máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí gbogbo àwọn nǹkan tí èmi àti yín tí a kò tiẹ̀ mọ̀ rárá àtàwọn nǹkan míì gan ta lóye díẹ̀ nípẹ̀ ẹ rí i pé àlejò mi Ọlátúnbọ̀sún Ọ̀tàyẹmí wọ́n ti tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún wa gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin náà pé ẹ fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ fẹ́ máa ṣeré orí ìtàgé ẹ fẹ́ máa ṣeré sinimá wọ́n ti jẹ́ kó yà wípé a ní láti follow normal procedure a ní láti gbé ìgbésẹ̀ yẹn níṣìṣẹ́ ìtẹ̀lé ẹ̀ kọ́kọ́ lọ ẹ̀ lọ síbẹ̀ ẹ̀ lọ gba fọ́ọ̀mù wọn ẹ̀ join ní gúrùpù kan ibẹ̀ ni wọ́n ti máa kọ́ yín ẹ jẹ́ kí n tún jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan wípé nínú iṣẹ́ tíátà tá à ń sọ yìí àwọn kan wà tó jẹ́ pé ijó ni wọ́n yàn láàyò nínú iṣẹ́ tíátà tá à ń sọ yìí àwọn kan wà tó jẹ́ wípé nǹkan tí wọ́n yàn láàyò ni pé kí wọ́n máa kun ojú àwọn kan máa kun ojú mi bí mo ṣe dúró yìí àwọn kan wà tó máa ń pe tiwọn ní effect bóyá ẹ bá ní egbò lára ni àbí nǹkan kan ni àwọn kan wà tó jẹ́ pé ọ máa ń ṣe tó máa dàbí pé ah egbò wà lára ẹni yẹn ní tòótọ́ o tẹ́ ẹ bá lọ kọ́ṣẹ́ yẹn ibi tẹ́ ẹ ti ń kọ́ lọ ní ìpele ìpele yẹn ní ọkàn yín á ti máa fà sí eléyìí tó wù yín gan bóyá ẹ fẹ́ máa àbí ẹ fẹ́ máa ṣeré gangan ni ọkàn yín máa máa fà síbẹ̀ bóyá ẹ fẹ́ máa kọrin ni bíi táwọn bàbá wa Robert Ogunde ń gbà yẹn ọkàn yín máa máa fà síbẹ̀ bóyá ẹ fẹ́ máa kó mékọ̀ọ̀pù ni ọkàn yín á máa fà síbẹ̀ bóyá tí ni pé ẹ fẹ́ máa fa aṣọ tó máa máa wọ̀ ẹ máa fi rẹ́ǹtì fún wọn inú ibi tẹ́ ẹ ti ń kọ́ṣẹ́ yẹn lẹ ti máa máa mọ̀ ọ́ tẹ́ ẹ bá wá kọ́ṣẹ́ yẹn gan ẹ ní misbehave níta ẹ máa mọ̀ nípa ibi ó ṣe yẹ kí kámẹ́rà kó ṣe dúró débi pé tẹ́yìn gan bá wá dúró ní location kan tẹ́ ẹ bá tẹ́ ẹ bá bá wọn tó jẹ́ pé wọn ò ní òye tó kún nípa bóyá camera handling ni o àbí bóyá ipa kan níbẹ̀ ni ẹ má lè sọ wọn pé ah rárá o bí kíni bó ṣe ẹ kó wà kọ ló ṣe fi sí o torí pé kíni ẹ ti kọ́ ẹ ti ní òye ẹ dẹ̀ ti ní ìmọ̀ tó kún nípẹ̀ ẹnì kankan kò ní fi irú yín lójú ẹ̀yin náà ẹ tún lè máa fi pin ìtàn tó dáa ṣùgbọ́n kò kí n ṣe pé kákọ̀jì níjọ́ kan ah èmi náà fẹ́ máa ṣe fíìmù ẹ̀kọ́ lọ bẹ́ẹ̀ nìkan ó yá mo fẹ́ ṣe fíìmù ẹlòmíì torí pé kò kọ́ṣẹ́ yẹn dójú àmì ó jẹ́ kó máa misbehave àwọn fíìmù míì tẹ máa ń wò nínú ilé ọmọdé wọn lè ṣe àti ọ̀pọ̀lọpọ̀ wọn torí pé wọn ò kọ́ iṣẹ́ yẹn bó ṣe yẹ kó wọn ò follow normal process the due process gangan wọn ò follow ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá kọ́ iṣẹ́ yẹn a máa kọ́ a mọ̀ nǹkan tó ń fẹ́ àwọn tẹ́ mẹ́rin tó máa ń gbé kámẹ́rà tó máa ń yà àwọn tó máa lọ́n àwọn náà ń kọ́ ni o. àlejò mi Demolat Ọlátúbọ̀sún Ọ̀tàyẹmí wọ́n ti wá gbà wá ní ìmọ̀ràn wọ́n ní àwa tó bá ń wù náà pé àwa náà fẹ́ máa ṣe fíìmù èmi náà fẹ́ máa direct èmi náà fẹ́ máa kọ script wọ́n ní ẹ jẹ́ ká bọ́ta ẹ jẹ́ ká lọ gba fọ́ọ̀mù yà ibo ni mo ti lè gba fọ́ọ̀mù yìí o ẹ jẹ́ ká bọ́ síta ká lọ ẹ jẹ́ ká kọ́ṣẹ́ yẹn ká lè ní ìmọ̀ àti òye tó kúnná jókòó ní orí iṣẹ́ náà tó gbogbo yín pátápátá ni mo kí wípé ẹ ṣé ẹ kú gbogbo ìgbà tí ẹ bá mi wo ètò tèmi fàájì ọ̀sán lórí ẹ̀rọ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn ẹ má gbàgbé kò tí ì parí síbẹ̀ o ó tún ṣì ń tẹ̀síwájú ẹ̀ máa wo sinimá ẹ̀ máa gbádùn àwọn orin ní ọlọ́kan òjọ̀kan tẹ́ ẹ bá lọ gbé e kúrò níbẹ̀ pẹ́rẹ́ ẹ ò lè rírú àǹfààní ìjẹmọ́ ní orí ẹ̀rọ amóhùnmáwòrán ìmíì gbogbo ẹ̀yin lólùfẹ́ mi mo sọ pé kò tí ì tán gbogbo ẹ̀rọ ayélujára Orísun tẹlifíṣàn tẹ́ bá ti débẹ̀ ẹ kàn táìpù at Orísun TV owó of Lagos lèmi jẹ́ ní Instagram o ẹ ṣe gan ni ó dàbọ̀.